إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين أدوك فون أولون ọlọ́ọ̀bá tí ó ṣe síyàmù tí ò ní rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa ní àtìgbà àbí ọlọ́run kí mọ́sálá ìgbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa òní tí a mọ̀ sí ọjọ́ kẹrìnléní ogún nínú oṣù Ramadan àwọn olùmọ̀ wa wọ́n bá wa sọ ọ̀rọ̀ lọ ní alẹ́ yìí ní orí ètò wa ètò yín hudan wa bushra àwọn olùmọ̀ wa tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní tí wọ́n bá wa sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni àwọn dókítà wa dr sharafin Gbadebo Rọ́jí wọ́n mọ̀ bá wa sọ ọ̀rọ̀ lówó iyebíye náà tó yẹ dédé jábíyànjú ká farabalẹ̀ kí a jẹ àǹfààní ọ̀rọ̀ olóyè bí iná kí ọlọ́ba kí ó jẹ́ kí àgbóyè rẹ̀ kí ó dé sí sẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àti sọ nípa àgbéǹde alqiyama àti bí ọjọ́ yìí jẹ́ òdodo ọjọ́ tó ṣe ìpè ọlọ́run abó gbé gbogbo wa láti ṣe ìṣirò fún wa lórí níta gbélé ayé ṣe ẹni tó bá ṣe dáadáa àwọn ọba dáadáa pàdé àwọn ẹni tó bá sì ṣe ìdàkejì ẹ̀san wọn yóò jẹ́ ìbámu pẹ̀lú tí wọ́n gbélé ayé ṣe ẹ jẹ́ ká mẹ́nu bà díẹ̀ nínú àwọn nǹkan tí òfin ṣẹ̀rí àfihàn wa pé yóò ṣẹlẹ̀ lódodo ní ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà yìí nítorí kẹ́ni tó létí tó bá gbọ́ kó lè bá a ṣe ìpalẹ̀mọ́ eléyìí tó yẹ di ọjọ́ yìí báyìí kálí bá rọ́nà lọ kálí bá là ní ọjọ́ ńlá. nǹkan alákòókò ọ̀nà ni alhisab ìṣirò eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ó sì fún àwọn ẹ̀dá rẹ̀ ọ̀nà ni kí ọlọ́run ọba yóò sì àfihàn fún kálukú ní tó gbélé ayé ṣe eléyìí tó dáa nínú rẹ̀ àtẹ̀yí tí ò dáa eléyìí tó ṣe ó kéré àtẹ̀yí tó tóbi. àwọn àwà tá a ti hù àwọn àṣe tá a ti ṣe eléyìí tó ṣe pé ó rọrùn kápá wa ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá ti ṣírò wọn kalẹ̀ fún wa àwa la gbàgbé bá kò gbàgbé àwa ẹni tí ọ̀ka sí kò rebi kankan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni yawma yab'athuhumullahu jami'a fayunabbi'uhum bima 'amilu ahsahu Allahu wa nasuhu ọjọ́ tí ọlọ́run bó gbé gbogbo wọn dé tí ó sì fún wọn nírò nípa tí wọ́n ṣe níṣẹ́ nílé ayé ìbọ́lọ́run bá ti ṣàkójọ rẹ̀ ó ṣàkójọ ní kálukú wá ṣe fún àwọn alágbàgbé a sì máa polówó ẹlẹ́dàá wa kì í gbàgbé torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo tó ń gbélé ayé ṣe lónìí àṣepamọ́ ni kò sí àṣegbé níbẹ̀ torí pé bá ti fi yé wa ó ní wa inna alaykum la hafidhin kiraman katibin nke ma taf'alun àti pé àwọn olùsọ́kàn àwọn akọ̀wé alápàlẹ́ ni wọ́n ń kọ gbogbo ní tẹ̀sí wọ́n sì jẹ́ni tó ṣe wípé ó ní ìmà ìmà àmọ̀dájú nípa gbogbo ní tẹ̀sí ọlọ́run bá tún fún wa nípa irú ìyàlẹ́nu eléyìí tí ó ṣe àwọn èèyàn nípa àwọn iṣẹ́ àwọn èèyàn máa sọ yìí pé ẹ̀yìn ìgbà tó bá gbàwé sẹ́tàn ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرة ولا يظلم ربك أحدا وما سقوم السيو والسفان واو إرو وللي ìwé ìyàlẹ́nu wò lélẹ́yìí tó ṣe é pé kò gbàgbé kékeré bẹ́ẹ̀ ni kò gbàgbé ńlá nínú táwọn agbélé ayé ṣe gbogbo ẹ̀ ló kójọ pọ̀ fáwọn níbí báyìí ọlọ́run ní wọ́n ò rí táwọn agbélé ayé ṣe níwájú wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í sì ṣàbòsí ẹnìkan wáyé o kò síbi iṣẹ́ tá a ṣe yóò ti ṣe wẹ́ tó nífẹ̀ẹ́ rí ọlọ́run ọba òfin hàn wá ń jọ̀gbìn dàlùkìyàmù ó ti ṣe bí ó ti ṣe kéré ma tó nífẹ̀ẹ́ bú àfikọ́ ọlọ́run ọba òfin hàn wá ń jọ̀gbìn dàlùkìyàmù قال أن فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى أني كان تباسي ساري يساري نوكيري كما بيوم ناقون يوم أقول لي ساري يولي سيين توقن دال قيامة أسل لسان لوريا أني كان تباسي سيسابوكا تيسابونا كيري كما بيوم ناقون أفتيا ناها Ọlọ́run ti ṣèṣirò fún lórí ẹ̀. torí ẹ ìwọ tó jẹ́ pé ẹni rẹ ni ọ́ àríire mọ́kọ̀ ni ọ́ gbogbo ògbà rere náà ni tẹ̀rama ti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ yọ padà bí èso dáadáa fún ọ ni lọ́la lókè yá mi ìwọ tó sì jẹ́ pé bàbá àkànníọ́ ìyá àkànníọ́ ò lè rí kọ́ ọmọ sí èyí sì fẹ́ kí dáadáa ṣẹlẹ̀ bí àìdá bí aburú náà ní máa wọ̀ wọn náà múra sí kò sí tàbí ṣùgbọ́n wọn náà bẹ sàn ẹ náà pàdé ṣùgbọ́n tó bá ti ọba ara rẹ tó sì ma yín pé ara rí ọràn yà eegun rí náà ọjọ tó ṣe pé yóò tù bá lónìí di ọlọjọ wo ọjọ tí rẹ mọ́kò ni pé ti lọnu ó ti tánu kíkà kọ́ lọ́ọ́ máa ṣe òṣìkà bọ́sẹ̀ ti ṣe sojú nà á ọlọ́mọ ṣe àwa lẹ́nu ibi ẹni rẹ ni kọ́ lọ́wọ́ bó ṣe wá. nínú ìṣirò eléyìí tí ó wáyé níjọ̀gbìn dàlùkìyàm òun náà ní gbígbẹ̀sán ọlọ́wọ́ bọ́ gbẹ̀sán fáwọn èèyàn lọ́dọ̀ ara wọn yọ gbẹ̀sán fáwọn ẹni tá a ṣàbòsí sí lọ́wọ́ àwọn ẹni tó ṣàbòsí sí wọn nítorí pé ọlọ́wọ́ bá ti ṣàbòsí ó wá nínú sàhíhìlì imáàmù mùsùlùmí في سنن الإمام الترمذي أسود أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم لتؤدين الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء النبي نموفي الله بابو راو يقول قوالته نيوك بيتوري لدو قوين للقيامة دبي يقول الله أكبر fún àgbo aláìního lọ́wọ́ àgbo abìho tó ti torí pọ̀ ního lórí tọ́ka kíkà tọ́ka òun kò ní gbé yọ gba ìsan rẹ̀ tó bá ti jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù jàdélé ìbá yé wa àgbòságbò àgbòságùtà ọlọ́run ọgbẹ̀sán fún kálukú lọ́dọ̀ ara wọn báwo wá léèyàn séèyàn bó o wá lọ́mọnìyàn sọ́mọnìyàn tó ti pa wàá yanra wa jẹ lónìí wọ́n fọwọ́ ọlá gbá àwọn ẹni tí ò lágbára tó wọn lójú òun làwọn ti ṣe àwọn ti ṣe àti pé àwọn ń tà wọn gbogbo koríko táwọn bá ti tẹ mọ́lẹ̀ kò tún gbérí má wọ́n yan ọmọlàkejì jẹ ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn iná ni wọ́n ń fún torí pé àwọn ń tà wọn àwọn wà nípò ọlá àwọn wà nípò agbára ọwọ àwọn lè kú dáwà kò sì dáwọn ò lè yàn jẹ ẹ múra ọjọ́ tó lọ́wọ́ gbẹ̀sán fáwọn ẹni tẹ́ ń ṣàbòsí sí tó ṣe pé ẹ ní rí nǹkan kan fi sá lọ́jọ́ náà bí ọ̀já àwọn dáadáa yín tẹ́ gbélé ayé ṣe wàyí o àwọn dáadáa tẹ́ gbélé ayé ṣe yìí ó níbi tó náà lè ṣiṣẹ́ dè wọ́n fi máa san ọ̀ràn dẹ́ẹ́dá nígbà táwọn dáadáa yìí bá tán àwọn àìdá àtàwọn ẹni tẹ́ ṣàbòsí sí òun náà ni wọ́n fi máa di àwọn àìdá eléyìí

obi fi wa. wá ó ní awwalu ma abdu yawma al-qiyamati ntí ọlọ́wọ́ bá ṣe ìṣirò fún àwọn ẹrú lórí rẹ̀ tó bá dijọ́ ọ̀gbẹ́ni gbogbo iṣẹ́ ìjọsìn tá a gbélé ayé ṣe òun náà ní as torí ẹ ẹni gbogbo sáyẹ̀kù tó gbé wa bọ́lọ̀ ní ń tọ́ da ẹni láti gbogbo sẹ́rẹ̀ yókù náà ni ọ̀jẹ̀ ségesège kọ́nà wọn bọ́ dákun kọ́ sànù wa wọ́n ń pè ọ́ lójoojúmọ́ pé kò wáá fi sọ́lá ẹ̀ márùn lójúmọ́ ni wọ́n ń pè ọ́ wọ́n ti hayyi ala sọ́lá yára tètè máa bọ̀ wáá fi sọ́lá hayyi ala al-falah yára tètè wáá sórí rẹ̀ wàá rí i pé kò sí bá a ṣe lè ya al pẹ̀lú as-salah oríire kò sí yà kúrò lára as torí báwọn ẹni tó bá ń ṣe sọ́lá ló máa ń sórí rẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tí kì í bá ṣe sọ̀láàtì ọ̀nà àti sórí eré ńkọ́ kò lè là dọ́dọ̀ rẹ̀ ìwọ tó ṣe pé sọ̀láàtì tiẹ̀ kò tẹ̀sí ló máa ń mójútó bó ṣe ń ṣe ìtọ́jú ọ̀ràn yẹn náà ló tún máa ń ṣe náfìlà wọn máa kí ọkú oríire tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyámà torí gbà wọn bá gbé sọ̀láàtì ọ̀ràn yẹn rẹ lórí òṣùwọ̀n tí ọ̀ka ojú òṣùwọ̀n ọlọ́run ní mú náfìlà rẹ kí wọ́n kí ládàá rẹ̀ kó lè bá tẹ̀ wọ́n lórí òṣùwọ̀n bẹ́ẹ̀ náà ni wọ́n sọ nípa zakat bẹ́ẹ̀ ni wọ́n sọ nípa ọ̀ṣùyà bẹ́ẹ̀ náà ni wọ́n sọ nípa hajj lédè kúkúrú àwọn sí ọ̀ranyàn ọ̀ranyàn ọ̀ranyàn yẹn nígbà tí bá wọn wò lórí òṣùwọ̀n tí ọba bá kájú wọn wọ́n tún wo wò pé ǹjẹ́ iṣẹ́ ìjọsìn yẹn ní náfìlà kan náà ní náfìlà kan tó irú ti jẹ́ iṣẹ́ ìjọsìn yẹn ọ̀ràn àyàn rẹ̀ tí ládàrí ó fi pé torí ẹ̀ ìwọ tó wá pé sọ ti tiẹ̀ ìdákúrekú ni ìdákúrekú ni rẹ bá dùn ní ṣe sọlá orí ewu ńlá lọ wà orí ewu ńlá lọ wà ẹni tó mójútó olóṣù méjèèjì tí ò fi ráàrí nígbà kankan kò mọ̀nà tó ń gbé ọ̀rọ̀ tó ń gbà ń jọ sọ tó

torí pé ara wọ̀ ọ̀ràn náà lọ́lọ́run ṣe ń ṣe kìlọ̀ fún wa ó sì ń bẹ nínú àwọn èèyàn àwọn ìjọ pé ìjọ júmọ̀à síjọ júmọ̀à làwọn máa ṣe sọ̀láàtì wọn yìí ṣe rárá àti lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀yin náà yá àmúra kẹ́ ẹ̀ tètè pa kẹ́ ẹ̀ tètè pìwàdà kẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sinọ́ nítorí wípé kò sí ọ̀nà tíyẹn lè gbà tíyẹn lè gàjà bọ́ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù

ọjọ́ ọlọ́run ní sọlá ti kan lójú ara tiẹ̀ ọ̀nà wo la fẹ́ gbégbà tó bá di lọ́la kìyàmù kò sí báyìí èsì lè dùn tó dẹ̀ máa ń tí adùn rẹ̀ ó fi jẹ́ adùn fẹ́ni tó bá dùn máa òun náà ni kọjá pé àlìjánà ìní ọ̀padà wàá bọ́ sí lọ́la kìyàmù ṣùgbọ́n ní tí ọba kùnà láti rí àlìjánà wọ̀ kò síbi ìgbádùn lé ayé ìtìsílẹ̀ tó tí wọ́n mọ̀ kó ń gbádùn láyé nígbà tí wọ́n bá sọ sínú ọlọ́ndàkùn mọ́sẹ̀mí pẹ̀lú ẹ̀yin olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n ni ọmọ àná ọlọ́ndàkùn ọmọ àlìjánà ni kò sí wa iṣẹ́ tá wá sí tá wọ̀ ní rọrùn ọlọ́ndàkùn fi wá sí kóńgẹ́ rẹ̀ èyí tí wọ́n tí wọ́n fi sórí ibú fà wá sí fi sàdánwò fún wa. wáyé o nípa aáwọ̀ eléyìí máa ṣẹlẹ̀ láàrin èèyàn sí èèyàn àkọ́kọ́ bá awọ ẹ̀rí pé yọ ṣẹlẹ̀ láàrin èèyàn séèyàn ó ṣeéṣe káwọ̀ yìí kó mú kí ara wọn ó ṣeéṣe káwọ̀ kó mú kí wọn léṣe ó sì ṣeéṣe ńgbà míì kí aáwọ̀ kó mú kọjá yìí pé ẹnìkan nu wọn ó dáwọ́ tẹ dúkìá lómi àti lọ eléyìí bá wà kọ́kọ́ ìṣirò nípa rẹ̀ nípa tí máa bẹ láàrin àwọn èèyàn lọ́jọ́ gbẹ̀ndà ni ẹ̀jẹ̀ ẹni tó ṣe tó tàjẹ́ rẹ sílẹ̀ eléyìí lọ́lọ́wọ́ bá kọ́ ṣe ṣirò nípa rẹ̀ nípa ti ọ̀sẹ̀lẹ̀ láàrin èèyàn sí èèyàn jẹ́mọ́ ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀já rántí kọ́ làgbéǹde alùkìyàmù ó ní agbára nitori ó ní agbára nítorí wípé alùkìyàmù yẹn kò síbi téèyàn lè sá sí kò sì lè jọ pàdí èèyàn lè jọ torí rẹ̀ ìwọ pààyàn-pààyàn tó ṣe pé àwọn máa tún fi ṣe fáàrí ni àwọn máa fi ṣe wípé iye èèyàn tó ti pa wọn ò iye èèyàn tó ti ṣekú pa wọn ò ló ń kà kan bá yọ̀ ọ́ pa ni àti pé ń tiẹ̀ wo bùkátà kọ o tó pààyàn kó ń gbé káàdì irú o ti múra lẹ̀ bẹ́ẹ̀ ti ṣe rojọ́ níwájú ọba rínú ròde bẹ́ẹ̀ ti ṣe rojọ́ níwájú ọba tí kìí ṣalábòsí ọba tó ṣe yìí pé bóòlù ló ṣe fẹ́ ṣàbòsí ṣébi gbogbo ẹrú rẹ àti wọ́n tó ọ̀pá yẹn àtẹni tó gbogbo yín ọlọ́wọ́ gbẹ̀sán fẹ́ni tó ọ̀pá lọ́wọ́ ọ̀wọ́ tó ọ̀pá tọba di lọ́la ẹja bẹ̀rù ọlọ́ láwùjọ lè ṣẹra wa tó fi wá jẹ́ pé àwọn òní lè yanjú rẹ̀ ń tu nù bí àfi bí ká máa wá àfi ká máa wádìí àti gbẹ̀mí ara wa nígbà tó bá wá gbẹ̀mí rẹ̀ síbẹ̀ wá lọ̀rọ̀ ta sí ni ọ̀rọ̀ ta bẹ̀ ó ti dáràn ńlá ọ̀ràn tó ṣe pé o lè rọ́nà lọ kó di lọ́la alùkìyàmà lórí rẹ̀ àbóǹtì ẹ̀ ń ṣe iyèméjì nípa àgbéǹde alùkìyàmà ni ló fi jẹ́ pé pààyàn pààyàn pààyàn pààyàn ni wọ́n ń bá kà ó ń ṣe iyèméjì pé gbèǹde ń bọ̀ ni báwo lẹ́sẹ̀ wora yín pẹ̀lú ẹni tó ṣe pupa tó bá di lọ́la alùkìyàmà ẹlòmíì pààyàn títí títí títí ó sì sọ agboolé wọn dahoro wọ́n pààyàn títí títí títí títí ilé wọn ò ṣeé gbé má ó nìkan lọ́wọ́ sẹ́kùn lé náà di ẹ̀rù jẹjẹ tí ń bàrà rẹ̀ ọ ń ba ẹ̀rù tọ́wọ̀ gan níbi tí ó pààyàn ah ńlọgbọ́ yìí o àkọ́kọ́ ṣe fún wa lórí rẹ̀ tó bá ti náà pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ọbọ̀ san kálukú lẹ́sàn lórí àbòsí tó ṣe lórí ikú tó ṣe pa jama ẹjẹ ajẹni tí wọn máa la ẹ̀mí ni ẹ má sì jẹ ajẹni tí wọn máa gbẹ̀mí ẹ̀mí ọmọ èèyàn ọ̀wọ́n púpọ̀ ẹ̀mí ọmọ èèyàn ọ̀wọ́n púpọ̀ náà lọ́lọ́wọ́ bá ti sọ yìí pé min ajli dhalika katabna ala bani isra'il annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́ni ìdí ni ó tá a fi kàkọ́lẹ̀ fáwọn ọmọ ìsírẹ́lì wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kú pa ẹ̀mí kan láì jẹ́ pẹ́mi yìí jẹ̀bi ikú àbótí ẹ̀ sí ìbàjẹ́ lókè pẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tó ṣe kú pa gbogbo èèyàn lápapọ̀ ni ẹni tó bá wá yé ẹ̀mí tọ́lá tí ò jẹ́ kí ẹ̀mí yọ̀ bọ́ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí ìtẹni tó ṣe pé ọ̀la gbogbo ẹ̀mí lápapọ̀ ni ọ̀la gbogbo èèyàn lápapọ̀ ni ṣé ẹ̀san ẹni tó pa gbogbo èèyàn lápapọ̀ ni wọ́n fẹ́ ni àbẹ̀san ẹni tó dàbí ẹni tó pa gbogbo èèyàn lápapọ̀ ọlọ́run ọba kó tún mi pẹ̀lú rẹ ṣe kó bá wa tún àwùjọ wa ṣe kó bá wa ṣe àwùjọ wa léyìí tó ti pé àwọn èèyàn máa ṣe dáadáa nínú ẹ̀ tí wọ́n sì máa jìnnà síwà ìdáa eléyìí tí máa mú kí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ kó ráyè jókòó láwùjọ ọlọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa. nínú àwọn kan tí ó ṣẹlẹ̀ gbẹ̀ndẹ̀ àkìyàmá òun náà ní kíkálukú yóò gbàwé iṣẹ́ rẹ̀ òun náà là ń pè ní ẹ̀rọ̀pọ̀ ọ̀fọ̀háì gbígbàwé iṣẹ́ eléyìí tá a gbélé ayé ìwé iṣẹ́ òun náà nìwé táwọn mọ̀lẹ́kà kọ nípa gbélé ayé ibi tí wọ́n ń gbogbo iṣẹ́ wá iṣẹ́ tá à ń gbélé ayé ṣe ibi tí wọ́n kọ́ sí bóyá iṣẹ́ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ni o àbí iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú àwọn oríkèé wa gbogbo eléyìí báyìí ibi tí wọ́n kọ́ sí òun náà nìwé iṣẹ́ kálukú àti gbogbo ní táǹsọ lọ́rọ̀ kò gbé gbogbo ìta òníwà kò lọ síbi kan gbogbo ìta ṣe níṣẹ́ ọ̀nbẹ lákọọ́lẹ̀ ọlọ́sọ nínú Suratul Isra àyà kẹtàlá sẹ́lẹ̀ kẹrìnlá وني وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا والله نقول يا تاريخ إنا لاسو ìwé iṣẹ́ rẹ̀ tó gbélé ayé ṣe láàṣọ mà lọ́rùn àwọn àgbẹ̀ ìwé ìjáde sí níjọ́ gbẹ̀ndà alqiyam tí ó rí ní sísílẹ̀ níwájú ẹ̀ ọlọ́run máa sọ fún pé ẹkọrọ kìtàbà kàtírà rẹ o ìwọ ni kò fọwọ́ ara rẹ kàtírà rẹ kàfá bí nafsika al-yawma alayka hasiba ìwọ náà ti tó lẹ́ni tí ó ṣèṣirò fúnra rẹ lónìí yìí báyìí. ìjẹ́tí lè bá rí bẹ́ẹ̀ jọ̀mọ́ kí la rò pé àbá pàdé nù òwe sẹ́ wa kò gbọ́dọ̀ ṣàjòjì sí wa ní kálukú ń ṣe náà ni tó bá yẹ kí dáadáa ló ń ṣe wa bá dáadáa pàdé ń bẹ̀ tó bá sì jẹ́ pé àìdáa náà ni tó bá pàdé nìyẹn. àwọn olùmọ́ni ìgbà tó lọ́n sọ pé wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqih wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní pé gbogbo èèyàn pátá òun náà láàṣọ iṣẹ́ rẹ̀ máa lọ́rùn ta'irahu ay 'amalahu àṣọ iṣẹ́ lọ́rùn wáyé o ǹjẹ́ ọmọ pé ń bẹ nínú wa àwọn olóríire kọ́lọ́ wọn ṣe ní pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú wa àwọn tó ṣe pé ọwọ́ ó sì ń bẹ nínú wa àwọn àdàkejì kọ́lọ̀ mọ́jà wọ ọjọ́ kan nínú wa kọ́ mọ́rò wa pọ̀ mọ́ wa àwọn ẹni jẹ́jẹ́ pé ọwọ́ òsì tiwọn làwọn fi gba ìwé iṣẹ́ tiwọn ọlọ́run sọ fún wa nípa àwọn oríṣi kínní àti èkejì onífà ẹ̀mà man utiya kitabahu bi yaminihi fayaqulu ha'um iqra'u kitabiya àwọn ẹni tó bá fún ní tírà tiwọn ìwé iṣẹ́ wọn gbọ́wọ́ ọ̀tún wọn wọ́n mọ̀ sọ pé ẹ wò ẹ gbà á ẹ̀ka tíra mi wò subhanallah ẹ̀ka tíra mi wò àwọn eléyàn ni wọ́n máa bẹ nínú sẹ̀mí tó dáa àwọn máa bẹ nínú sẹ̀mí tó láyọ̀ nínú àlùjánnà tó ga wọ́n máa jẹ onírúurú àwọn èso níbẹ̀ àwọn èso mèremère ni wọ́n máa jẹ ńbẹ̀ láwọn èso tó ṣe é wọn ò bùkátà láti nàgà fún tó kàjẹ́ àwọn èso tó ṣe é pé jíjẹ wọn kò gba wàhálà kankan kò sì gba ìnira kankan àwọn eléyẹn àwọn ni ó dunnú ipá wọn rí dáadáa sí láyé dáadáa padà wá já sí sàwọn lọ́la gbẹ̀ngà kìyàmù ẹ ráwọn àdàkejì àwọn tó ti pé wọn gbà síra tí wọn gbọ́ wọ́ọ̀sì wọn ọlọ́ni wa amma man utiya kitabahu bishimale fayaqulu ya laytani lam uta kitabiya walam adri ma hisabiya ya laytaha kanat alqadiya ẹni tó ṣe é gbé àfúnitìrà tiẹ̀ òun ọgbà tìrà tiẹ̀ gbọ́wọ́sì lọ́mọ sọ pé ọmọ sí o. ìbá ṣe yí pé ìbá ti gbóhùn sí ẹ̀ fún mi mi kò ti dáa jù ìbá ti dáa jù gbogbo owó gbogbo dúkìá tó mo kó jọ ayé kò mà ṣe láǹfààní lónìí yìí báyìí kò mà ṣe láǹfààní lónìí yìí báyìí ah, báwo wá tó ń wá já sí báyìí ìwọ ti ọ̀dà rẹ ni ìgbà àjò káàsì eré kaná ọjọ́ òtí torí pé nígbà tọ́wọ́ náà kábàámà náà sọ pé ah, o ti wá kábàámà tó ṣe báyìí wọ́n wá ronú pìwàdà nígbà tí kú dé àwọn ti parí nìyẹn kíkú o tó dé wọn ń pè ọ́ ọ̀sẹ̀ tí wọn lé wọ́n lé olóòní gbọ́ ṣé nígbà tó bá wá di pé gbogbo ẹ o. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ náà ni àti gbọ́lé àti àárọ̀ lẹ́nu àwọn olùmọ́wa kí ọlọ́run bá kí wọ́n san wọ́n ní ẹ̀sùn olóore a rí i pé àǹfààní ọ̀rọ̀ ìwọ̀n bá wa sọ yìí kájọ́ ẹni tí ó gbìyànjú káwa náà mú bíbẹ̀ ká fi mọ́ ṣe wà wù a rí i pé ohun tí wọ́n sọ fún àwọn mẹ́nubà fún wa nípa ẹgbẹ́tò ntọ́lọ́run ó béèrè lọ́wọ́ àwọn èèyàn tí ọkọ̀ béèrè lọ́wọ́ ọmọ èèyàn sọ́mọ èèyàn òun náà ni ẹ̀jẹ̀ a sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dààmú nípa nǹkan yìí kálukú kan gbẹ̀mí ara wọn bó ṣe wù ní ayé ta bára wa iná nígbà pọ́ lọ́hùn ní ṣèṣirò fún alọ́lá nìkẹ́ ọmọ ìwọ náà ti gbọ́ ọ̀hún ọlọ́gbó ṣèṣirò ẹni tó pa ní pa àbòsí àbẹni tó ọmọ ọmọ pa ọba àdìjọ́ ògbéǹdì àlìkẹ́ ọlọ́wọ́ bèèrè ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀nàbọ́lọ́mọ ìyẹn wá fẹ́ gbégbà tó bá yọ làlìkẹ́ ọmọ tí fi ni tí ó gbìyànjú ká kè sára ká tó bọ́ síbi ìbéèrè tí ọwọ́ wa òun náà ni pé wọ́n mẹ́nubà fún wa wọ́n mẹ́nubà fún wa nípa pètò kájọ́ ẹni tí ọmọ gbìyànjú láti mọ yanjú áwọ̀ láàrin ara wa lọ́nà tí ò ní gbàdá wà lálẹ̀ á rí pé ẹlòmíì bọ́lá kò sẹ́ni tó lè bá wọn dá sọ̀rọ̀ wọn látàrí pé nígbà tí ọ̀rọ̀ já ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kò sẹ́ni lè bá wọn yanjú ọ̀rọ̀rùn ni máa mú kọjọ pé ẹnìkíní kò sínú pẹ̀lú ẹnìkejì tí máa fa sábàbí tí wọ́n fi máa ń gbẹ̀mí ara wọn ọ̀rọ̀ náà ló sì adúpẹ́ fọ́lọ́ nílùú Ògbómọ̀ṣọ́ wa yìí ààyè kan wà eléyìí tó jẹ́ pé àǹfààní olóró bí wà ń bẹ táwọn olùmọ̀ tí wọ́n kóra wọn jọ síbẹ̀ tí wọ́n ti ń jẹni tí ń bá wa dájọ́ nílànà ṣẹ̀rí àti Islam eléyìí tó jẹ́ pé kò ní mú kí áwọ̀ kankan ṣẹ́kù láàrin wa sọmọ ìyá wa mọ́ àbẹ́ni tí ìsọmọ ìyá wa náà láàrin lọ́kọláya kò sí bí èdè àìyedè ṣe lágbára tó tọ́ bá jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹdọ́ lọ́wọ́ ọba ìyẹnjú ẹ̀ tí ò ní sí wàhálà rárá tó jẹ́ pé kálukú sì mọ̀ lọ ní pẹ̀lẹ́kùtù ní rọrùn ó pé wa ju ká máa lọ sí àwọn ilé ẹjọ́ ilé tó jẹ pé tò yọ́ máa jẹ́ tó pé tó tó máa rìsọ́ọ̀tì sí náà ní pé ìkùnsí náà máa wáyé ìwọ ọlọ́kọ láya ó rí pé púpọ̀ náà tó jẹ pé wọ́n lọ sí kóòtù kọ̀ọ̀kọ̀ lápèjúwe ẹlòmíì ti wà lẹ́nu ọ̀nà ìdèyàwó tí wọ́n gbìyànjú láti lọ jáwèé fún ní kóòtù tí wọ́n bá ṣe ń jáde bẹ́ẹ̀ lẹ́lòmíì ọmọ gba pa burú lé jẹ́ àmọ́ tó bá lọ sọ́dọ̀ ibi tá a rí yìí tá a júwe fún ọ yìí àyè tó bá ti débẹ̀ wọ́n máa ń ṣe ìjókòó yìí ní yọmùl khamis èyí ní aago mẹ́wàá àárọ̀ ìní máa ń wáyé tó bá débẹ̀ tó bá ti láwọn ṣẹ̀ríà kọmitì tẹ́ wà nílò wá wọ́n ju ibi tó gbàdókè tó ti yọjú sí wọn kìí ṣe pé tí wọ́n bá sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà kìí ṣe pé torí bẹ́ẹ̀ máa kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àbẹ́yìn fi ẹ̀já sọ̀rọ̀ nǹkan míì ilé tó jẹ́ gbẹ́tò ó lè fa ìjà èdè olóòlà ní tí ó mẹ́rin lọ tẹ̀ bá kó débẹ̀ ṣáàlá wọn bá yín yanjú ẹ̀ ní tó bí nù bí ilé tó jẹ́ pé àwọn olùmọ̀wà yìí wọ́n jẹ́ kan nú àwọn tí wọ́n wà ń nítorí àsìkò wa torí ká bàgbà lásìkò wọ́n ti láti lórí tètò bá mọ̀ bèrè bèrè wa lọ́la torí ọjọ́ ti lọ torí àsìkò wa kò sásìkò pọ̀ mọ́ adọ́lọ́wà kí ọlọ́wà kí yóò jẹ́ kí a gbọ́ àgbọ̀wé ọ̀rọ̀ tí ń bá wa sọ nígbà ní àdúró sí ẹjọ́ pàdé àwọn olùmọ̀ yìí ń dédé àsìkò yìí ní ọ̀làbákan náà wassalamu alaikum warahmatullahi wabarakatuh